كتاب اللباس باب استحباب الثوب الابيض وجواب الاحمر والاخضر والاصفر والاسود وجوابه من قطن وكتاب وشمس وصوف وغيرهما الا الحريض قال الله تعالى يا بني ادم قد انزلنا عليكم لباسا يواري سوحتكم وليفة ولباس التقوى ذلك خير وقال تعالى واجعل لكم سرابيل تقيكم الحرب وسرابيل تقيكم بأسكم وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال البسوا من ثيابكم البياض فإنها من خير ثيابكم وكفنوا بها موتاكم رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح صححه الألباني في صحيح الجامع وعن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البس البياض فإنها أطهر وأطيب وكفنوا فيها موتاكم رواه النسائي والحاكم وقال حديث صحيح صحيح الألباني في صحيح النسائي في صحيح النسائي كتاب اللباس فهو الإمام أبو رحمه الله كلام رياض الصالحين wọ́n gbé àwọn wọ́n tuntun síra náà tọ́bá ní pìtà lábẹ́ pìtà òkùnrin àwọn àbúwà yíwà lábẹ́ àdúgbòrò ní pìtà òkùnrin àbúwà àdáwùtà àwọn ẹ̀kọ́ oúnjẹ jíjẹ àwọn afẹ́gbọ́ sí ẹ̀kọ́ alibas aṣọ olúwọ̀ tí a bá wo bí wọ́n ṣe tó tíra yìí a rí pé wọ́n bá ní ìtààbù lẹ́nu ìṣàlàyé fún wa lábẹ́ ìtààbù kọ̀ọ̀kan àmọ́ bá àwọn àbúwà onírànà àmọ́ bá ń lẹ́ ìgbà tí a bá bẹ̀rẹ̀ tíra wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bá bí ìlàs wọ́n ìgbọ́rùn-ún ìlàs wà ìdọ́rù ìyà òun wọ́n ti bẹ̀rẹ̀ báwù wọ́n wá tó àwọn àbúwáwẹ̀ wọ́n tó wọn lọ ọpọ̀ ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ pìtà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pìtà ìtàlẹ̀ ìlú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì pìtà adẹ́bùtà ẹlẹ́ẹ̀kẹta pìtà bùsìgbà àwọn olùmọ̀ ọlọ́ọ̀wà aláṣàrọ̀ wọ̀tàálá ọlọ́mọ ń tọ́wọ́ sọ́nà púpọ̀ lẹ́nu ọ̀pọ̀ àwọn ṣe ẹ̀rù tó nínú àlámọ̀dá yìí tàbá sọ̀rọ̀ nípa àwọn ọba àgbègbè ní ìbọ̀ omi láti àyà àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ tó ẹgbẹ́ kò sí wáyé wọ́n sọ̀rọ̀ kí nìkan náà kọ́ sọ̀rọ̀ food abẹ́kù lẹ́yìn oúnjẹ wọ́n sọ ìṣẹ́ta ìgbéyàn lẹ́yìn tí ó tẹ̀lé ẹ́ house náà ìṣẹ́ta ẹ́ bí wọ́n lè tó lè ṣùgbọ́n ìgbàtí àwọn àwọn àjìmọ́ mi náà wọ́n mọ́ èyí tábọ́wọ́ tẹ̀síwájú إخلاص النية من ضروريات الحياة شفاء المسلمين كالعلم nínú kùsẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ayé táyé lè fi dá tálkì àwọn èèyàn fi ní gbogbo òun náà ní kí ní ìkìláàsù ní ìyàṣẹ́ rẹ̀ ìrìn tí yàtọ̀ kí ni àwọn tí yàtọ̀ gbà ní ẹ̀kọ́ tí yàtọ̀ kọ́ ní wá sí yàtọ̀ lọ́gbọ́n ní kí ní tàbí ìrìnṣẹ́ lẹ́yìn a gbà náà ìgbà wọ́n sọ̀rọ̀ nípa kìtà wọ́n sọ̀rọ̀ nípa àìsàdà ó oúnjẹ tí ò ádàbò oúnjẹ àwọn ẹranko àwọn èyí ádàbò wọ́n á jẹun nínà wọ́n á jẹun lórí ẹ̀yìn wọ́n máa yà ẹ̀fẹ́ wọn á jẹun náà fi wá sọ pé kìí dáa lórí ìlàjẹ̀ Adam tó kọ́kọ́ kọ́ àyè kìí ṣe lórí oúnjẹ nìkan ilé gbogbo ọdún yàtọ̀ fẹ́ ṣe ọjà nínú lọ́rọ̀ rí àyà àwọn òfin fúùtù òfin ṣáájú ẹ̀kọ́ ló ṣáájú ẹ̀tọ́ bá wípé in tó sì síwájú ní ìṣẹ̀mí ayé oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ àjọmù ìfún ẹgbẹ́ torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà èyá lè jẹ oúnjẹ ní agbóso pé tí ọ̀pá ọ̀nà wọ̀rúgbàmọ̀ làyẹ̀ rí àmì súnmọ́ ìgbàsán ó lè má máa ń gbà mí lọ pé ìlú ọ̀pá ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àìsàn ń gbà mí látara àbáta ń jẹ náà ṣùgbọ́n tí a bá ní ádàbù èyí ọmọ bóòlù àti jẹun bóòlù àti ṣe àfáà fi àdàbù sáájú tó rí àjọ àyà lẹ́yìn wa gba náà ìdáàbò ádàbù kọ́ à wọ́n ní wọ́n sọ pé kìtàbù tọ́à wọ́n ní kìtàbù mọ́dá àdàbí tọ́à ṣùgbọ́n nínú ìmọ̀ ayé àwọn kan sọ pé fúdù fúdù yẹn ẹran ẹlẹ́dẹ̀ náà fúdù sábà òkú ẹran fúdù náà ṣùgbọ́n àwọn àfáà ọlọ́run tọ́ wọn sọ́nà wọn wá lórí kìtàbù tọ́ a wọn kìtàbù àdẹ̀bí tọ́ a ṣùgbọ́n nínú ìgbọ́n táyé ẹ̀ka sọ pé fòdù ìdí ẹ̀ tó jẹ́ pé àwọn òbí ara ẹlẹ́jẹ̀ sí ilé ìrẹ̀lẹ̀ wọn wọ̀ ní síbẹ̀ sọlọ́ jẹ́ pé ní tí ádàpù tó fi èyí ó dẹ́kọ̀ọ́ lórí oúnjẹ wo la máa jẹ èwo la ń jẹ bó máa ń kìí ṣe orúkọ àníjì oúnjẹ àníjì oúnjẹ ó jẹ wúlá wọn jẹ ewúlá jẹ bóòlù àṣemọ títí ní o bóòlù ni àṣemọ jẹ oúnjẹ lẹ́yìn yẹn tí kìtàbù adábi tọ̀hám lẹ́yìn ẹ̀ ni wọ́n tó wá fún wa ní kìtàbù alìyà kìtàbù mọ́lá kìtàbù ìgbà ló tó kan àwọ̀ṣọ́. Rákùtù ìbáwọ̀ ìfọ́wọ̀ ìhábíyà àkọlé àkọ́kọ́ lábẹ́ ìjábò ìrà òun náà ni bàbá òsàn pé bá rú ojú bí àtàwòdì àjẹ́ wọn sọ pé ojú pàdà ìjọ́ra ẹ̀yà pé aṣọ funfun lè ń jọ ọmọ ẹjọ́ àti wọ́n bàbá ní láàbù ìjẹ̀gbà ojúmọ̀dá pé ó tọ́ súnà ó bá súnà mú kama wọ aṣọ funfun wàjọ̀wá ti àfihàn ojúmọ̀dá pé ó tọ́ bákan náà àyẹ̀wọ̀ aṣọ pupa wọ̀n áfùbọ̀ bákan náà àyẹ̀wọ̀ aṣọ aláwọ̀ ewé ìwọ̀n afa alẹ́wọ́ atọ́ aláwọ̀ òrùnbó tàbí yẹ́lò wọ̀n afuwad kódà alẹ́wọ̀ sọ̀dúdú wọ̀jọ̀wá sí inú kókòrí pakistan ìgbàláyé ń bẹ kí a wọ aṣọ èyí tí wọ́n ṣe látara òun àìmọ̀ ìsáàmì náà ìrọ̀ òkú kan náà ló jẹ́bẹ̀ wọ̀ṣáàrí bákan náà irun tí wọ́n ṣe látara aṣọ tí wọ́n ṣe látara irun ẹran sí wọ́bẹ̀ olùbàdì ó na àwọn ẹrùn èyí tó mọ́ ní mọ́ ní mú lọ́wọ́lọ́ kí ìrìn èyí tó ní kó tó jáde àwọn ọlọ́kan wà tí ó kò lọ́wọ́ lé ọwọ́ kó tó kan àwọn èyí tó nípa lẹ́yìn pẹ̀lú tí wọ́n bá ṣe aṣọ lẹ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ olótútù wọ́n máa ń fi àwọn ọgbọ ẹran wọ́n wọ̀gẹ́rẹ̀ àbí wọ́n tún lè ṣe aṣọ lábára nǹkan ní torí àtọ̀ sí ń dá aṣọ yìí gẹ́gẹ́ bí rọ́bà wọ́n lè fi ṣe aṣọ ayé wọ̀ ilẹ̀ ìkarùn ún ṣùgbọ́n aṣọ tó bá ṣe lábára àláàrí àlàárí olùkan ní kò lẹ́gbọ̀n ọ̀lọ́lọ́wọ́ tààlà bàbá wọ́n fẹ́ mú ẹ̀rí wá láti wá al àti Sunnah lórí báàbù tí wọ́n ti sọ wọ́n yìí wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ tó àdá ọlọ́mọ bá ní àdá ní àdá ọlọ́run pẹ̀lú ọmọ ọmọdé àdá ọ̀rẹ́ àǹbẹ́ni àlékún lè bá ẹ̀dá ìwárí tẹ̀wọ́ àtìkù wà níṣà wọ́n lè bá ọmọ ìtàkọ̀ wá bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ̀ ọlọ́mọ bá ó ní àwọn náà a ti sọ kalẹ̀ fún yìí ìbátan aṣọ ìwáàrí sọ áàtì fún wà ní kí a sọ yìí kó bá lè máa bó owó yìí wà ní iṣá ó sì lè máa jẹ́ ọ̀ṣọ́ ríṣì ìyẹ́ ló jẹ́ ríṣì ọ̀ṣọ́ ìlànà sí ìlànà ṣùgbọ́n nínú ìtumọ̀ dandan èyí ìṣàtún ìyẹ́ ni ìyẹ́ ló fi ìdí ẹ̀yẹ lára fáwọ̀lá so àìsí mẹ́tù ọlọ́wọ́ bá ní ẹ̀yọ́ máa ní bí ààrẹ àwọn lásọ́wọ́ sọ́kàlẹ̀ fún iṣẹ́ bá sọ ilẹ̀ fẹ́ máa yóò sì máa kó yóò sì máa jẹ́ ọ̀ṣọ́ ọlọ́run nígbọ̀dọ̀ ẹ̀ǹdẹ́gbẹ̀ àlékún ìgbà àwa la sọ aṣọ kalẹ̀ ṣé òjò ní aṣọ tó sọ kalẹ̀ sọ̀rọ̀ àwọn afọ́ra ní ọlọ́run bá aláṣọ àwọn ọ̀tàhálà ó sọ òjò kalẹ̀ láti sẹ́nà tó sì bá ti rọ̀ òjò yóò mú òun tó ti ṣaṣọ olóòdòkó látara rẹ̀ àwọn àti aṣọ ó wá dà gẹ́gẹ́ ní pé bí ìwà ìgbé aṣọ yẹn gẹ láti sámà ní sọ̀kalẹ̀ kò sí tó pàdé wípé tó jẹ́ sábà ti ta àfihàn aṣọ àti bolóti wá o àti sámà àwọn àfáàní ó túmọ̀ sí pé àwọn àfáàní ti sọ wípé pẹ̀lú ẹ̀rùdánà àlékún lè gbà ayé ìlà àdá lè túnmọ̀ sí pé àwọn ọlọ́run náà dá fún yín ayé àǹdánà àléwáyé ọlápùnà rẹ̀ àwọn láàdá aṣọ tí ìbá ní kọ́lọ̀run tó ṣètò káṣọ máa wà ní ìwò lábá máa ní gbogbo àwọn tó bá wá wọ̀ iṣẹ́ ní ìlú rẹ̀ aṣọ tí ìyá bá wọ̀ tí ò bá fi iṣẹ́ méjèèjì ìṣàṣọ bójú rẹ̀ kí kó wọ́n tó àkọ́kọ́ ní ẹ̀ buhari sọ́wọ́ àti láti lè bo òwò ara yìí èyí tẹ́ nínú aṣọ táwọ̀ tí ò bá bo òwò ara ẹni kódà tó ṣe wípé one million láàrọ̀ bákan ìṣàṣọ ẹ̀rọ ẹ̀rọ tó bá wọ aṣọ gbogbo aṣọ ni ó fún wọn pínpín lára tẹ́tù gbogbo ṣètò àwọn ìwọ̀n kan ní pápájú àwọn obìnrin ìṣàṣọ̀lẹ̀ àbí àwọn tó wọ lórí ogun tó wọ ó transparent mọ ogun tó wọ pátá ìyàn rí níta gbogbo owó rẹ tàbí níta àbábọ̀ tó yẹn ti ẹ̀wọ̀ òdókè kò délẹ̀ gbogbo ìtàn gbogbo báyà náà ni wọ́n rí níta gẹ́gẹ́ bó ṣe wọ́pọ̀ lẹ́nu ẹlòmí ò ti ẹ̀wọ̀ ọjọ́ aṣọ yìí yóò balẹ̀ ṣùgbọ́n ó tún wá ń da aṣọ yẹn láti lẹ̀ wọ́n sì làdé sí ìlàjì ara rẹ̀ tó bá ti gbẹ́sẹ̀ báyìí gbogbo sáré ọ̀ṣọ́ ni aṣọ jẹ́ tí kìí bá ṣe aṣọ rí tọ́bá ní gbogbo agbára alẹ́ láì sámọ́ ọ̀ṣọ́ ẹlòmí ìbẹ̀ àgbáàrin tí bẹ nígbà àyà rẹ̀ ní ẹ̀mà ní ìlúta ìtọ́jú ẹlòmí ọbẹ̀ tó rí rẹ̀ ṣùgbọ́n bá ti wọ́sọ àtọ́jú ìgbìmọ̀ òwúrọ̀ ẹlòmí àpá tí bẹ lẹ́yìn ẹ̀ rí ìṣà ọ̀ṣọ́ ló jẹ́ nínú ara yìí ọlọ́run fún wa ní ìdánpè ní ìmọ̀ra mọ̀fúnmú ayíba ìdíjẹ́ ìmọ̀ra rẹ̀ èyí kéyìí nínú ìmọ̀ra tó bá ti yàtọ̀ sí dọ́lọ̀ sọ yìí iṣẹ́ ìmọ̀ra lóòrùn ẹ̀kọ́ ìṣẹ́ ìmọ̀ra ọlọ́run ọlọ́run takọwa dáríkà kẹ́yìn gbogbo ìmúra tá a bá mú èyí tó fi ìbẹ̀rù ọlọ́run bá tó wa lẹ́rìn ìyẹn ló lówó ìjìlọ ìmúra wa tó dọ́gba pẹ̀lú ìbọ́lọ̀ wí àdìsúnà lẹ́sọ̀nà dáríkà kẹ́yìn kìí ṣe pẹ̀lú bọ́lọ̀ sí ní ká sọ orí tó wà ní ìjọba pẹ̀lú dákẹ́ sọ́nà lọ́wọ́ àríwá ayọ̀tẹ́là mo sì ní ká sọ orí jẹ̀dìbáàmù ní bẹ̀rẹ̀ jù tó tún ní ìdí jẹ̀dìbáàmù nìkọ́ọ̀mù ní bẹ ó tún ní ìdí nìkọ́ọ̀mù nígbà bá ti yẹ ní sí nìkọ́ọ̀mù àwọn búlọ́ọ̀kù tó ń bẹ lórí tí wọ́n tún ṣe sí ní jí o ṣe yẹ ní pẹ̀lú mọ́tò pàlú owó kò dákọ́ máa dojú bókè. ṣùgbọ́n àwọn tó ń ta ẹ́ẹ̀rì láti ṣe yẹrẹyẹrẹ síbi kí lọ síbi nìkan. nìkan ọ̀gbọ́n máa àzàlọ̀ lọ àbòbí ní sùpọ̀. nìkan ọ̀gbọ́n náà wọ̀n ìbọ̀wọ́ glove ẹ̀rì tó ṣe yẹrẹ síbi glove. ìtọ́ni òkò ó náà ló bí o tún gbúdọ̀ wá glove ní omi bo glove kú glove ní wọ́n ṣe lọ́wọ́ oríṣiríṣi ní báyìí yẹ glove lórí ìlà ṣẹ̀tọ́n ó ti mọ̀ fọ́nì kan tọ́lọ́ mẹ́fẹ́ ṣe kò sì lè gbá tọ́lọ́ mẹ́ lọ́wọ́ yín ìgbọ́n yóò dá lúrúpọ̀ mọ́ tàpá yóò dàpọ̀ tọ́lọ́ náà lẹ́gbẹ̀ẹ́ láti ṣùgbọ́n ìníbi ọ̀sẹ̀ méjì tó kọjá mo tún rí stáì ṣèmáàrù kan normal ṣèmáàrù náà ṣùgbọ́n àwọn gèlè táwọn obìnrin tí wọ́n máa ṣe bí wọ́n dàdà bẹ̀rẹ̀ báyìí wọ́n tún wá gbé bí a ṣe báyìí bí fìlà art wọ́n tún kìbọ̀ orí níbi mojina àdéhùn mojina ó dàbí áàkì ìlàáté ọwá kìbọ̀ orí kí ní gẹ̀lẹ́un ó tún wọ́n Ìjọba ti tọ́lọ́pọ̀ ìtọ́lọ́pọ̀. Bí ó bá lè lè ṣe, káàkiri tó jẹ́ wọ́n ṣe tọ́lù. Ṣùgbọ́n àwọn ọkọ̀ wọ̀nyí, ìdíká tí ìdíra wọn, ọdún mẹ́rin. Orí ti ti táàkì, ìjọba òun ní oríṣiríṣi táì oríṣiríṣi ìdíkọ́ oríṣiríṣi ìmọ̀ oríṣiríṣi nígbà tí ó yà wọ̀n lè bá kó tọ́kọ̀ wá gbogbo àpọ̀ta àbáwọ̀ ìtumọ̀ tọ́kọ̀wà ó náà ní ìdíkọ́ àwọn àmìrin láwọn ṣe náà gbogbo àpọ̀ta àbáwọ̀ tó wà ní ìdàmú pẹ̀lú tọ́lọ̀ pàwà láṣẹ tí ó sì fara jọ tọ́lọ̀ ń pọ̀ fún wa ṣòkòtò ló gbálẹ̀ ní gbálẹ̀ ìlàbí àti wọlé ọwọ́ àbí ọ̀rẹ́ ìlúgbé ọ̀rọ̀ sọ wípé ìyàgbé àtọ́wò yẹ bó ẹyọ káyẹ sí tàwọn ẹni onítùmọ̀ bá tún tẹ́kọ̀ọ́ tó bá ti tó bá pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run ذلك خير يلو àwọn táwọn arábáwọn ọmọ wa àwọn àti àwọn wa ń wọ̀ àwọn náà tún lè pè wọ́n àìlè tó wọlé ìjà ìmọ̀ àgbèrè lè jà ó ti fún ọdún ilé yóò já ìbá tó takò wá bẹ́ẹ̀ gbogbo ìmúra tí ìyá bá mú tó fi wá àtẹ́jú ìbẹ̀rù ọlọ́run ìlú tó lè lọ́wọ́ ẹgbẹ́ òmúra òmúra tọ́ọ̀kì yóò sọ bí ọmọdé tó lò àwọn kò tí ọmọdé tó lò àwọn tó ti lọ ní ọjà ó sì lè kẹ́kọ̀ọ́ kì í ṣe tọ́ọ̀kì àmọ́ látara ìmúra wọn ẹ máa ń sin mọ́ àwọn ọmọ ọkọ wọn pẹ̀lú bá tún ìmúra tó túre bí gbogbo adé olùdọ̀wọ́ ọlọ́run lọ́lẹ̀ kọ̀kẹ́ yìí kọ́lá sàálà ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ dákún sọ fún aláwọ̀ àìkẹrin ọlọ́nuwa já ọlẹ́ lákún sáwọ̀ bí tẹ̀fí kùnmù ọ̀rọ̀ wọ́sàwọ̀ bí la tẹ̀fí kùn ayé wà kọ́lá ọlẹ́kún ọlọ́wọ́ pẹ̀lú dákún ní sàwọ̀ àwọn aṣọ tí máa ń bò ní kò ní sàwọ̀ yọ̀kíkùn àrọ̀ àwọn asọ́gbẹ́gbẹ́ wípé tẹ́ bá ti wọ̀ nígbàtí oòrùn bá mú yóò dáàbòbò yìí kò ní jẹ́ kí oòrùn kó máa penetrate sínú ara yìí àwọn akọ́kọ́ ń bẹ tẹ́yà bá wọ̀ kò túbọ̀ fi ṣe mú tó àrẹ̀lò ìgbóná agbára ní ọmọ àgbà gbóná yẹn wọ́n kò ní gbóná jáde. ọlọ́run tún ní wàtàrà òbí lẹ́sẹ̀ sí ikú bá sàkùn àwọn aṣọ kan bẹ tó ẹgbẹ́ tẹ bá wọ̀ bá sàkùn lójú ogun tó bá fẹ́ ta yín ní àdá àbí ọkọ̀ aṣọ yẹn ni yóò mọ̀ sàkùn dára yín. kí ni aṣọ náà òun náà ní gbére aṣọ ogun. ọlọ́run bá aláṣọ àrùn ọ̀tẹ̀ àdá ó sọ pàtàkì ìmúra nínú Al-Qur'an ẹnikẹ́ni tó wá ń sọ pé ìmúra ò nítumọ̀ àti ò bá nítumọ̀ ni ọlọ́run ní sọ̀rọ̀ nípa náà àgbọ̀dọ̀ fojúlé náà ìmúra torí pé ló bá bọ̀ wọ́n ní ìrímisí ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ bí ẹ̀bá ṣe múra sí bẹ́ẹ̀ jẹ́ dọ́kítọ̀ ó ti níbi lọ́pọ̀ ṣe wà bẹ́ẹ̀ jẹ́ lọ́yà bàríkà ó ti níbi bàríkà ṣe wà bẹ́ẹ̀ jẹ́ makamí ó ní makamí tó ṣe wà bẹ́ẹ̀ bá jẹ́ àpá tó ní àpá ṣe wà bẹ́ẹ̀ jẹ́ ọmọ akéwù ó bá yẹ kó tún fojú lé àwọn nǹkan yẹn àwọn àkókò olóògbò yóò máa kàrẹ̀ tẹ́lẹ̀ òsì nílé ìlú ìpáàkì kéèyàn múra lórí ìbẹ̀rù ọdún kéèyàn múra ní múra bẹ́ẹ̀ lọ jẹ láyé máa yàtọ̀ ọmọ ilé tí ó ti ń gbé sí ń jẹ àbí ìlànà olóògbò tó panorama àtẹ́lẹ́ ẹ́ panorama tí máa ń ṣe sọ̀sà tí máa ń ní bí i ti mìta jàkó ó ti ma tẹ́ máa jẹ́ òṣìṣẹ́ ó ti láwọn tẹ́ tí ti ara mú pàápàá jùlọ ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin obìnrin ara bẹ́ẹ̀ fi dẹ̀ ìgbàgbàdà ó tó jẹ́ ó ti ń kúrò nítọ́ náà ó ti ń fi tèṣù tí ọmọbìnrin lọ́wọ́ jẹ̀lẹ̀gbàgbà tọ́mù sí ń tẹ́ sí kìíṣe jẹ̀lẹ̀gbàgbà tọ́lọ́mù ẹlọ́mọ̀ ẹgbẹ́ta ilé ẹ̀ mọ̀ á lọ fún àfọwọ́gbàmì lẹ́yìn ó sì lọ́wọ́ jẹ báàkù orí jẹ́ ti tọ́lọ́ olùkọ́lọ́ ọba aláṣùmáà wọn tààlà ọlọ́ni dáríkà àrẹ̀rẹ́ ayọ̀ ọ̀rọ̀kùnà fánà fánà ayọ̀ rẹ̀ ọ̀tẹ́ ẹ̀bá lè gbọ́dọ̀ ìbáwọ̀ tó rí ẹ̀wọ̀ yìí dáríkà àrẹ̀rẹ́ ayọ̀ rẹ̀ eléyìí ló súnmọ́ jù táwọn olóògùn ọ̀gá yìí mọ̀ fánà ayọ̀ rẹ̀ ẹnìkan òsì nílé ti sùgbà ṣùgbọ́n tó bá lọ́wọ́ yẹ báàbù tẹ́lẹ̀ kan ti dákọ̀ bí rẹ̀ lè rẹ̀ lẹ́jẹ̀ láwùjọ náà ń sọ sódò ọ̀n lọ ìṣòkú ilé sí ọ ìṣèjọ náà lọ ìṣòkú pẹ́gbẹ́lẹ̀ ìjọba olùkọ́ sí ibi ọlọ́run parọ́ yáyọ́ nẹ́ni kúlẹ̀ àdúrà wọ̀bànáàdì wọ̀nìtàrí mìíràn يدلين عليهن من جلابيبه لذلك علينا أن يعرفن فيه فلا يقول اسمه هو بعد سلمه ورمه بعد ما تزوج عمل يجي تسيح أمم يبقى هو ṣé tọ́lọ́ ní owó ló wọ́n àbẹ́yìí tí ayé ní owó ọ̀rọ̀ múra

من عاداتنا وأعرافنا وتقاليدنا ó ní ṣe púpọ̀ pẹ̀lú kọ́tọ̀ pàápàá jùlọ èyí ò sàkó Islam ìmúra ti sàmì tó pọ̀ ní ìgbà ìwà ẹlòmí ọ̀bẹ̀lẹ́wọ̀n lòmí lórí tí ọ̀nà ọwọ́ mẹ́jẹ̀ ṣùgbọ́n múra rẹ̀ ọ̀sọ̀ rẹ̀ lọ nígbà tó gbà àbá ni wọ́n mú wọ́n bọ̀ mọ́ tó yẹ̀ ìyẹn ẹgbẹ́ nípa làpá wọn tó lè fún wọn sóbi ọmọ ìgbà Islam kò fi ọwọ́ yẹ pọ̀ ẹni ìmúra rẹ̀ yóò mú tó mọ̀ sí ẹmọ owó lẹ́nu ara ìmúra kan ló sì mú tó nìtẹ́lá ẹrù ní ọkọ̀ lọ́nà ẹ̀lú ó ra wọ́n kọ̀ crazy boy sí dasọ yóò sì lọ ra yìí àwọ̀ ṣé kò ka crazy boy náà kọ síbẹ̀ yẹn ṣé kò ka ni ṣé kò crazy tí wọ́n kẹ̀lẹ̀ ṣèjì ìgbésẹ̀ wípé ẹ lọ pàtàkì ìmúra pàápàá jùlọ ẹ̀tọ́ bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ wáyé ní àbá fẹ́ rọ́bì ọmọ àníwòmọ̀ láti ọ̀dọ̀ fún àwọn Abdullahi bin Abbas ọlọ́wà kó bá ayọ́ lójú bàbá ìjọba àlè Rasulullah sallallahu alaihi wasallam qala òjíṣẹ́ ọlọ́wà bá ń tí ká lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ sọ láì pé ìlbàsú mi ń bè ya bí kú mu bẹ̀rẹ̀ àwọ̀ ẹ máa wọ̀ ní ń bè orúkọ máa sọ tó funfun tó dá láwọ̀ funfun nínú fẹ́yìn sí àríkò òòjọ́ kan nínú òun náà ní èyí tó lóore nínú ọ̀sọ̀ yìí wàkásínú fi ẹmọ ọjà òun náà sì ní fẹ́ fi máa sin àwọn òkú ní rọ̀wáwọ̀ abúdá ọlọ́wọ̀ tìrìmìlì àfọwọ́ abúdá ọlọ́wọ̀ tìrìmìlì ni wọ́n gba àdéhìí wa wàkọ́ra àdéhìí fún hasanun sahih ẹ̀rì gbogbo lóhun ìṣìbásù fíìlù tí ni ẹ̀ fíìlù àmọ̀ bàbá àbúrò ti sọ ọdún báàbù ìṣìbá wọn ò sọ pé báàbù ojú alẹ́ tí wọ́n wípé alẹ́hàmùrú yàtùtẹ́ bí alùjù ṣùgbọ́n kì í ṣe gbogbo wà ní bàbá wá ní sídájú àmọ́rú náà ló wọ́n yàtùtẹ́ bí alùjù lọ́dọ̀ àwọn àmọ́ òní wọn kò sórí ìtàn níbi wọ́n pa wá láti lóòtọ́ ṣùgbọ́n kì í ṣe àṣẹ ọ̀rẹ́ ẹ̀yàn àṣẹ pé ó dára ó lọ́lá ní kọmọ́ àlọ́ kó gba tó onílé ní èdè funfun kọmọ́ àlọ́ dára sọ lálẹ́ túnbẹ̀ kọ́ọ̀dù ìyẹn lè wá aṣọ tó ní kọ́lọ̀ rí ṣùgbọ́n aṣọ àlẹ́bí ni ẹ máa wọ̀ wàkásí mú fàhínà àmìnà kọ́lẹ̀rù sí à torí wípé aṣọ funfun nínú èyí tó lóore nínú aṣọ bẹ́ẹ̀ máa wà wàkásí mú fi ẹ́mù ta kásí mú ẹfi wé òní kẹ́ẹ̀fì palẹ̀ onímọ̀ kẹ́ẹ̀fì àpò ìgbàdìlá bẹ́ẹ̀ sọ́wọ́ afọ́ àrímú jáde bí i pé kìí ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀yàn pẹ́ni tí ò bá ti wọ́ sọ fún ẹlẹ́kẹ̀ẹ́ àmọ́ ó dá kábọ̀ fúlà ní òkèlè òní nígbà ṣe bákan náà tó kù bá kú káfí aṣọ funfun káfí sí pẹ̀lú dáadáa àmọ́ tí ò bá káfí funfun bọ́tà kára náà ni wọ́n rí wọ́n lè fi sí bọ́tà sọ green náà ló wà àmọ́ tá a bá rí funfun ká gbọ́lá fún òun ìrìnlẹ̀ lọ. ìtumọ̀ ní àdéhùn ìṣẹ̀lẹ̀. àdéhùn tó tẹ̀lé ó padà jáde níbẹ̀ kí ni ìtànà tó fi sọ wípé aṣọ funfun ìdàrú púpọ̀. وعن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا البياض فإنها أطهر وأطيب فكفنوا فيها موتاكم رواه النسائي والحاكم وقال حديث صحيح òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹmọ́ wọ èyí tó funfun gbòòrò nínú aṣọ yìí ilé tánà ti sọ pé fàílẹ̀ àpò àá tó ní pé aṣọ funfun inú máa ń máa tó ní tó ní kì í láàyè gba ẹ̀mí sí tó ti rẹ̀ wà á pè àbú ó sì yí máa ń dá mi lọ́rùn ápùlẹ̀ wọ́n máa ti nínú afọ dá pọ̀ òun dáni lọ́rùn wàkàtí inú fi amọ̀ náà ti ń dẹ́bi máa ṣe àwọn òkú yìí bàwá ó nà a bá wo àdìsí yìí ti àfọ́ àwọn sámà sọ sàkọ́kọ́ anẹ́bìnipa ìta àmìnìkẹ́rì fìyàtìkọ̀ ṣùgbọ́n bí ayé ti fi àbọ̀wà sámọ́rọ̀ anẹ́bìnipa ìta àpọ̀há Islam ó nífẹ̀ẹ́ ìmọ́tótó fún wa ẹni tí bá mọ́ mú wa sọ funfun ẹlọ́mọ kéèkì yóò jẹ́ nìkan tí ó yà méjì tí ó tẹ̀yọ́ ó máa sára ó máa jìdọ̀ torí kó ń tètè rí ara gba ìdọ̀tí tẹ́yìn pàkíyì àmọ́ ẹni wá máa ń bu aṣọ fún yóò jìnà sí ìdọ̀tí yóò sì jìnà sí ìwà ọ̀pọ̀ àlẹ́bùwá fẹ́ ká máa jìnà sí wá ọ̀pọ̀ ló wá fi ṣe wá lójú kòkòrò wípé aṣọ funfun dáa púpọ̀ pẹ̀lú sílẹ̀ ó ti mọ owó aṣọ funfun lẹ́yìn òfin jẹ́jú ní ọdún lẹ́yìn òfin máa jìnà sí ìwọ̀ torí pé tètè máa jọ̀ ìtètè máa jọ sí rẹ̀ yẹn ni ó máa lédè yọ̀ bá fún ẹ̀gbin àbílọ̀ wà ìmọ̀ á ọkọ̀ ha òun máa ń mọ́ kò ní ti gba ẹ̀gbin sí aṣọ bí ń bẹ ó ọ̀sẹ̀ kan ẹlòmíì máa wọ̀ tẹ́ẹ̀ nímọ̀ tó bá ti gbọ́n kú ó ti lọ́wọ́ ṣùgbọ́n sọ fún kò sí ìṣúgbẹ́ ó fọ́ ẹ̀yẹ́ máa wọlé ẹ̀kọ́ wọ́n ẹ̀ máa wọ ọkùnrin yúnífọ̀mù onímọ̀ tó yọ òṣèlú yóò tó sí ìdáwó kò ní ṣe wọ̀ fẹ́ni tó bá lórí o kò ní ṣe wọ àbúkọ̀ ṣùgbọ́n tí bá ń ṣe gbogbo ní ẹni tí ìṣe wọ̀ fún ìyọ̀sẹ̀ méjì ṣùgbọ́n gbogbo yóò ṣe ìfásitì ilẹ̀ títà wípé ọ̀gbìn àwọn afáfúnlẹ́rí mẹ́rin pé ìdí ìjẹ́kòó wa wípé ábùdánẹ́ ti pa wá bí ìrùnẹ́tì Elúkó sọ wípé ìdíkó máa mọ́ sọ ìlú. Ṣé ìbẹ̀rẹ̀ àwọn afá nínú àwọn ọ̀pẹ tí tí wọ́n fi fi rẹ̀ wípé kìí àmọ́ tí a bá ní funfun nínú aṣọ wa ó dára púpọ̀ eléyìí fún ọkùnrin eléyìí kò sì ní obìnrin kí ni ká fi sọ eléyìí ó náà ní wípé àwọn àfáà àdékọ́ yìí wà wípé pàápàá jùlọ láwọn àwùjọ ní pé a ti mọ aṣọ funfun mọ ọkùnrin tí obìnrin náà bá lọ́wọ́ funfun yóò mú àtìmú àti àtìmà yóò mú wá mi tàà ẹ̀yà wo yìí tí ẹ̀kọ́ pọ̀lọpọ̀ obìnrin jẹ́ wọ́n ti jẹ́ wọ́n báyìí òun wọ́n wọ̀ lọ sí nínú àtàlásù kódà kéjúkù àwọn náà ní ló sùpánà

ìjọ tó bá fẹ́ ṣe wẹ́dì ṣe bùkáwọ̀ àti rí pèlèpé èyí tí wọ́n wọ̀ ọjọ́ náà wọ́n wà ń tẹ́ bá fi yẹn aṣọ fún òfin náà tó a máa wọlé náà kọ́bẹ̀rẹ̀ ó kí mọ̀ sí tó bá ti wọ aṣọ funfun kó gbé jẹ̀dá ẹ̀lórí ìwọ́n sọ funfun tí ó wọ̀ òṣìlá ìpínlẹ̀ lè wọ nínú ilé ó lè wọ lọ́dọ̀ àwọn ọlọ́pìn ṣùgbọ́n ìwọ kí ó gbé jẹ̀dá ìlérí àìwá fi aṣọ tuntun àìsíran tí ni ó àìsíran jẹ̀dá وعن البراء رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم مربوعا ولقد رأيته في حلة حمراء ما رأيت شيئا قد أحسن منه متفق عليه أفوى البراء رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم مرفوعا ولا ندوى محمد صلى الله عليه وسلم وجينا قد ثم مرفوعا إذا ثم مرفوع أمجو باجي وسيكون يبي وسيكون يبي kò dájú ẹkẹ kò jẹ́ nínú ìṣẹ́ àrà mọ́gbọ́ alágbèwà nínú nínú ìtumọ̀. Wàlàkọ́dọ̀rọ̀ àìsùkú fi ìlúlàtí hamra, olùdájúdájú, mo ti rí ànábì sallallahu alaihi wasallam, mo ń lọ́kọrí nínú aṣọ àbáyá húlà aṣọ àgbélérí aṣọ tó jẹ́ aláwọ̀ hamra tó pupa. Máa alára ẹni wọ ẹjọ́ yẹn ní òtí ìfojú mi rí nǹkan tó lọ pàtó aṣọ yẹn lára mọ́sánlá torí káwọn ẹ̀mọ́ bá ara tó tó dá ọba bẹ̀rẹ̀ ló wà kíta sáfáyé àfọwọ́ àgbàrá ọlọ́sọ̀lá rẹ̀ ti wọ ẹjọ́ yẹn owó òwúrí aṣọ tó lọ pàtó láì aláwọ̀ bí o aláwọ̀ òpàlẹ̀ وعن أبي جحيفة وعن ابن عبد الله رضي الله عنه قال رأيت النبي صلى الله النبي صلى الله عليه وسلم بمكة وهو في الأبطح في قبة له حمراء من أدم فخرج بلال من وضوئه فمن ناضح ونائل فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء كأني أنظر إلى بياض ساقيه وتوضأ وأذن بلال وجعلت أتتبع فاو هنا وها هنا يقول يمينا وشمالا حي على الصلاة حي على الفلاة ثم ربطت له عنزة فتقدم فصلى يمر بين يديه الكلب والحمار لا يمنع متفق عليه العنزة بفصل النون نحو العقاذة láti ọ̀dọ̀ àbújọ àìbá wọ́n àbọ̀ ọmọ abdullá olùrànwà ètò nàbí ẹkùnlá àtọ́lá ní mọ́ká onímọ̀rí àdẹ́sọ́lá àtọ́lá ní mọ́ká wà ó wà ní àpọ̀ àdẹ́sọ́wà láàyè kan sáńkó ní àpọ̀ fi kúgbà tí láwọ̀ hamra mọ̀rí àdẹ́sọ́lá àtọ́lá èyí tó wọ pupa min adamin aláwọ̀ pupa yẹn min adam adam kuna james bí àwọ̀ ọ̀rẹ́ wàkọ́rọ̀jẹ́ bilal lùwàbúrìjì àbáwà bilal wọ́n wá jáde wàdú orí ẹ̀kọ̀ sí wùdú wùdú àlùwàlá wàdú ní dáa tàbí àlùwàlá tó bí rẹ̀ ó wá mú igbá láàrin ìṣàwàlá ohun jáde fàmìmọ́ọ̀pù ìwà náà èyí láàrin káàkù tó dánẹ́lú lọ́wọ́ àti tẹ́lẹ́gbẹ́ ìlọ́wọ́ wá kó gbà gbà ẹ̀fọ́ àtẹ́bí tó bá lọ́wọ́ láàrin ṣe ní alátàgbà wàkọ́rẹ̀ lẹ́bí sallallahu alaihi wa sallam àlẹ́bí jáde èyí tó funfun tó pupa kàá ní abúrúlá gbáyà ọdún sáàpẹ́ àtọ́dára ní wẹ̀ kìí ṣe alìkíńbà tó wá balẹ̀ débi wípé ó gbogbo ẹgbẹ̀ tí ń wọ́lẹ̀ lẹ́gbọ́gbọ̀lọ́ pàdé nípa sí mọ́ wọn là ní bọ́ọ̀ tábúlẹ̀ sọ́mọ́ pé ní ọmọ

bí jẹ́ ń pè sọ́tún tí jẹ́ báyìí tuntun yí báyìí lẹ́nu tó sọ wípé yàkúlù yẹmínà wà ṣìmára ayà alásọ́lá ayà lẹ́fàrà so níbi náà láti mú pé nínú súnà ìyà tó ń ṣe bẹ́ẹ̀ níjọ́ náà fún marúkí láti láwọ ánìdá pàtàkọ́dà wọ́n wá fi ọ̀pá wọ́n rí mẹ́lẹ̀ láyà níwájú àná rúkìsá ti láwú ànẹ̀ta wọ́n lọ pàwọ́lẹ̀ níwájú láti fi sútúra fàtọ́lá àníṣọ́lá àrẹ̀sọ́lá àrẹ́bì bá ń kírun yàmúrù bẹ́rẹ̀ yàrí ìkẹ́lùwẹ̀ ìmẹ́ẹ̀lá yorùbá lẹ́yìn ibi dánàmísọ́lá àrẹ̀sọ́lá nígbà tó ti fi ọ̀pá gúnlẹ̀ àwọn ajá kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá wọn ò ṣe kọ̀ fún àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ àtajá ẹ̀rú kọmọ kọjá nítorí pé sínú wọn ti sutura mutafakun alẹ́ al'adẹ́ta níbi the fact inú náwó al'ukaza ọ̀pá ọ̀nà wà á ní àti ríbùsà rọ̀bá àti tẹ̀lé ìrọ́bí ọlá àni ọ̀pàá wà á ìtù rọ̀súlọ́lá ìsọ́lọ́lá wà aléyìí sàrùbáàní àkùbọ̀rán aṣọ méjì èyí tó wà sókè àti tó wà sísàlẹ̀ ó jẹ́ aláwọ̀ green ìyẹ́tùmọ̀ pé bánàbí lè sọ fún ayé pé aṣọ fún lórí rẹ̀ jùlọ a tún rí bánàbí náà máa ń wọ aṣọ aláwọ̀ pupa àti aláwọ̀ green ìyẹn kìí ṣe pé dandan tí mo bá ti wọ́n fi lẹ́sẹ̀ lọ. Insha Allah ta'ala àádàdúró ní ní àti àmọ̀tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ níbi ìmọ̀ onímẹ̀rẹ̀ kan bèèrè pé kí ni ìdájọ́ àbáyá nínú Islam ah, ọmọ ìdájọ́ àbáyá dà sí ìjẹ́jọ́ mẹ́ta ẹ̀ ó ní ti ní ìtumọ̀ ní o kódà ẹlòmí gan ó jẹ́ mùsùlùmí gan àbáyá àbáyá àbáyá ló tún ló tún báyé méjì alárúbá al'adáàtù al'adáàtù ìdájọ́ ní al'adáàtù máa nà rídà aṣọ tó mìírí pé yọ ṣọ́ rẹ̀ ká mọ́ bà rí níta ló ń dábàáyá ṣùgbọ́n dáńtò lábàáyá parí mi bá rẹ̀ wòye hundred thousand láti gbà wọn ló gbá délẹ̀ sábà bẹ́ẹ̀ ta one fifty thousand ẹ wà rí kó ṣe yẹn yẹn yẹn yẹn sí gbogbo ẹ tó bá ti ọlọ́ọ̀ kan ní òkú báyìí ṣáìṣáì lọ tó jẹ́ àbáyá lórí irú àbáyá bẹ́ẹ̀ ó lè ra kó bá lágbára kó mọ ọ̀wọ́ sọ́kọ̀ ẹlọ́run ṣùgbọ́n tó bá ti fẹ́ jáde ó sì ní ìyàgbé sínú orin الدنيا الباطل هذا هو الله أعلم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم